نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وقولوا قولا سديدا ولا تقولوا ما ليس لكم بعلم ولا تقولوا على الله إلا الحق واعلموا أنكم مسؤولون أمام ربكم يوم القيامة فيا عباد الله وموضوع خطبتنا اليوم يدور حول حتى يعلم الناس هذه الخطبة رد على مدعين العلم وليسوا بأهل وتذكير لمن يريد أن يتذكر ودفاع عن الرجل الذي وعى وحفظ وقدم للبشرية عملا من أمجد الأعمال الإنسانية وأعظمها شأنا دفاع عن الرجل الذي حفظ سنة محمدية دفاع عن هم المؤمنين في الحديث ألا وهو الإمام البخاري عباد الله من هو البخاري وكيف جمع الحديث وما هي شروطه وما وجه وما وجه دقة في عمله وكيف تقبل الناس علماؤهم وآمتهم عمله في عصره وبعد عصره هذه أسئلة سنحول الآن الإجابة عنها من هو البخاري وهو أبو عبد الله محمد ابن إسماعيل ابن إبراهيم بن مضيرة وكان أبوه إسماعيل عالما جليلا سمع من الإمام مالك ورأى أنه ولد الإمام البخاري سنة مئة وأربعة وتسعون إجري ومات أبوه وهو صغير فكفلت أمه وأحسنت تربيته روي أن البخاري ذهبت عيناه في صغره ورضى الله عليه بصره بكثرة دعاء أمه ذهبت البخاري إلى الحرمين لطلب العلم والشام ومصر والقفة وبغداد وقال البخاري لا أعرف كم دخلت إلى القفة وبغداد مع المحدثين عباد الله امتحانه في بغداد اشتهر الإمام البخاري في سعة حفظه وقوة ذاكرته ومعرفة الحديث فاجتمع أصحاب الحديث وأملوا إلى محة الحديث فقلبوا متونها وأسانيدها وجعلوا متن هذا الإسناد لإسناد آخر وإسناد هذا المتن لمتن آخر ودفعوا إلى كل واحد عشرة أحاديث ليقولها على البخاري في المجلس امتئان له وأجمع الإمام بخاري هذه الأحاديث ورد متون الأحاديث كلها إلى أساندها وأساندها إلى متونها فأقر الناس له بالحفظ والدب عاش البخاري في حصر اجتمع فيه أئمة الله ومحدثون كباء ومن فضل الله سبحانه وتعالى على هذا الإمام أن جميع أئمة عصره قد عرفوا فضله وأعظموه وعرفوا أنه يفكهم إفصاء يفكهم في إفصه وفهمه فأثنوا عليه الثناء الطيب البليغ قال الإمام أحمد بن أنبل رحمه الله تعالى ما أخرجت قرثان مثل محمد ابن إسماعيل وشهد له إمام الأئمة محمد ابن إسحاق بن قسيمة فقال ما حبيب السماء أعلم بحديث رسول الله صلى الله عليه وسلم من محمد ابن إسماعيل أدعو كفل عليكم في الله أولي أجنجة الله وما باع نبوة محمد صلى الله عليه وسلم جماعة مسلمين èyí tó jẹ́ àkórí kútúbà wa ní ọ̀sẹ̀ yìí òun náà ní gbólóhùn pé hatta ya'lama an-nas a máa ti àlàyé lọ ní o a ní dákẹ́ lórí ẹ̀ títí tí ó fi hàn sáwọn èèyàn èyí tá à ń bára sọ yìí yóò máa jẹ́ ìfèsì àti dídá padà fún gbogbo àwọn tó mọ́ra ìmà tí wọn sì sínú àwọn onímọ̀ rárá bó tó kéré ma wọn ò lè máa ta àwọn onímọ̀ láyé tí wọ́n dárúkọ wọn. eléyìí yóò máa jẹ́ ìdáàbòbò kan tọ́nà ọba sànú àdíjì anẹ́bùwà muhammed kó bá wa sọ. títí gbogbo èèyàn fi ń sàfàní pẹ̀lú ẹ̀ tálẹ́ńtọ̀ wọn òun náà ni alimami Bukhari Imam Bukhari ta ni wọ́n ń pè bẹ́ẹ̀ ipò wo ni Imam Bukhari wà kí ni àwọn àfáà táwọn èèyàn mọ̀ pé àfáà ni wọ́n tí ò lè jiyàn ìjà àfáà wọn láyé tí fi dàlẹ́ kí á mọ ọlọ́run ọba kí ni wọ́n sọ nípa al-Imam Bukhari tilẹ̀ kó jẹ́ ibi táwa mùsùlùmí táyàjọ́ ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam níbo làá gbọ́dọ̀ dúró ipò làá gbọ́dọ̀ wà kí làwọn máa sọ nígbà táwọn yẹn bá ń sọ̀rọ̀ nípa al-Imam Bukhari rahimahullahu ta'ala kọ́nà kó bá ṣe ìkẹ́ fún ìmáàmù náà. tánà ń pè ní Imam Bukhari Imam Bukhari rahimahullahu ta'ala òun náà ń pè ní Abu Abdullah okùn rẹ̀ gbajúmọ̀ pé Bukhari Bukhari Bukhari àwọn èèyàn fẹ́ẹ́ máa mú okùn ẹ̀ okùn níyà rẹ̀ oníbàbá Abdullah orúkọ rẹ̀ gẹ́gẹ́ ní Muhammad ibnu Ismail. muhammadu ni imam bukhari ń Baba tó imam bukhari awon ń ismail Baba Baba rẹ̀ àwọn ń ibrahim ibn mughira rahimahullahu ta'ala Baba buhari ta à ń sọ ismail. àwọn gan onímọ̀ làwọn náà wọ́n kẹ́kọ̀ọ́ níbi tí ìmọ̀ ti lálàáfíà sẹ́yìn òsì gbọ́ ọ̀dá òtún pé ìjẹ́ kan tí wọ́n bá kọ́yà yín tó lálàáfíà àbí ò lálàáfíà wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ al-Imam Malik rahimahullahu ta'ala kọ́dà wọn gba àdìsí wa látọ̀dọ̀ Imam Malik bàbá Bukhari nù Ismail ní jẹ́ al Bukhari wọ́n bí Imam Bukhari ní ọdún 194 ní ọdún hijira ìgbàtí Ànábì sallallahu alaihi wa sallam tó ṣe hijira tó di 194 years tí Ànábì dé Madina ìgbà òní ní wọ́n bí Imam Bukhari bí wọ́n bá máa ń pa Islam yóò máa rú bí kí. Imam Bukhari bíbí rẹ̀ bí sọ́fọ̀lù sí yóò máa bí ààyè náà ti rí. Ààyè tí ò sí jẹ́gbọ́njẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni ní ààyè tí Ànábì sallallahu alaihi wasallam àsìkò tí wọ́n bí yìí ó wà láàrin àwọn àsìkò tí Ànábì sallallahu alaihi wasallam tí ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé gbogbo àwọn tó bá jáde náà àsìkò yìí tó bá jí di onímọ̀ tí pé pẹ̀sí ní súnà Ànábì sallallahu alaihi wasallam àláfíà bẹ fún wọn anabi lásìkò tó dáa jù nínú wọn àsìkò táwọn yóò máa lò láyé lọ́gọ́rùn ọdún lọ́gọ́rùn ọdún anabi ní ọgọ́rùn ọdún tèmi ní lọ́lágbára jù tó dáa jù. ọgọ́rùn lẹ́yìn náà èyí tó bá tún tẹ̀lé ọgọ́rùn ọdún méjì tó tẹ̀lé onímọ̀ ń bò kọ́ ní dáyé. anabi ní kọ́dà àtọgọ́rùn mẹ́ta tó tẹ̀lé ọ̀nà. ajẹ́ pé àtìgbà tí ń bò kọ́ ní láwọn àsìkò tá nẹ́bí sallallahu alaihi wasallam tánẹ́bí ni ẹ̀ tí mà rí jẹgbẹjẹgbẹ nínú ẹ̀sìn fún wa táà ń sìkọ̀ yìí wọ́n ètí mà ti ń jẹ́ súfì láyé súfì jáde láàsìkò táà ń sọ yìí àsìkò tó ń bù mọ́ Bukhari nìyẹn bí ẹ bá gbọ́ àgbọ́yé àdísílẹ̀ dáadáa tá a sọ ń pa àsìkò yìí yóò máa ta ni alimami Bukhari ta ni bàbá rẹ̀ rahimahullahu ta'ala imam Bukhari ẹ̀kọ́ pọ̀ nínú tẹ̀mí ayé ẹ̀ bí ẹ bá ń lò sẹ́yìn náà lè fi dáadáa láyé wọ́n bí Imam Bukhari wọ́n bí ní ọmọ òrukàn àmì Imam Bukhari jẹ́ ọmọ òrukàn nígbà tí bàbá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ kú ó sì ó jẹ́ tó kéré ńgbà náà yẹ bí ọmọ òrukàn ní Imam Bukhari kò tí dàgbà kèébàlágà tí bàbá rẹ̀ fàyẹlẹ̀ ẹ wá wọn tó dà talójó dà bẹ́ẹ̀ ẹni tí ó máa pé bóun tóbi ní ti jẹ́ láyé àwọn obìnrin german kankan ìyá imam bukhari àwọn ni wọn kọ imam buhari dada wọ́n sì fi ẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà ẹ̀kọ́ ẹ̀kọ́ tọ́lọ́run ọba tí bàbá rẹ̀ yìí kọ́ òun náà ni ìyá yìí náà fi ẹsẹ̀ imam bukhari lé ọlọ́run ọba sì fún ìyá yìí ó tọ́jú nígbà tí ìyá náà ní ìmọ̀ nípa ẹ̀sìn àti báwa ni ma fẹ́ níyàwó àti ká kẹsà ká sì tẹ́júlẹ̀ ká wòtalẹ́ ní ẹ̀sìn tó sì ní ojú kòkòrò nípa ìmọ̀ ẹ̀sìn yìí. olótàmù alimam Bukhari الله تعالى imam Bukhari nínú ìtàn wọn wọ́n tíráàbù jáde láti lè kẹ́kọ̀ọ́ ní àsìkò náà níbi tí àwọn àfa ń bẹ láwọn àsìkò ń sọ yìí àwọn àbá tí wọ́n ń bẹ́ àwọn ìlú yìí àwọn ìlú ló gbajúmọ̀ tó yẹ pé bẹ́ẹ̀ bá ń wábi tí ìmọ̀ parí sí àwọn ìlú tí ìmọ̀ ń bọ̀ ẹ́ ti kẹ́kọ̀ọ́jọ́ náà ibẹ̀ ni àwọn ìlú yìí mọ̀ ń bọ̀ ẹ́ jẹ́ gbogbo ìlú ni àwọn olùkọ́ tó ní àbẹ́ bá dé àyí ìmọ̀ ń bẹ́ńbẹ́ ń bẹ́ńbẹ́ rárára ò sí bẹ́ẹ̀ àwọn ìlú yìí ó ní mọ́ Imam Bukhari rahimahullahu ta'ala wọ́n kẹ́kọ̀ọ́ ní Maka káwàsùkúta akáwàsùkúta yìí ó ránran wọn ò tí lè wọlú ni Imam Bukhari wọ́n kẹ́kọ̀ọ́ ní Madina Imam Bukhari wọ́n kẹ́kọ̀ọ́ ní Kufa Imam Bukhari wọ́n kẹ́kọ̀ọ́ ní Sham Imam Bukhari wọ́n kẹ́kọ̀ọ́ ní Misra. Imam Bukhari wọ́n kẹ́kọ̀ọ́ ní Baghdad Imam Bukhari rahimahullahu ta'ala àwọn náà wọ́n ń sọ fún ara wọn wọ́n láwọn ò lè sọ àìmọye ìgbà táwọn ń ṣe ìrìn àjò lọ sí Kúfà táwọn máa lọ táwọn máa bọ̀ àti Baghdad táwọn máa ń jòkó papọ̀ pẹ̀lú àwọn àfa aládìsí tába ti kọ kúfà Baghdad ìlú mọ̀ni ní àwọn àtúntà ń sọ yìí láwọn ìmọ̀ tó jẹ́ pé ránran àsáwọ̀ kò sí níbẹ̀ ibẹ̀ ni mọ̀nbọ̀ yìí ti kẹ́kọ̀ọ́ wọn. Imam Bukhari wọ́n jẹ́ nìkan tọ́lọ́ ọba tó bùn ní ọpọlọ ó sì bùn làkàyè. Imam Bukhari a máa hàn kan púpọ̀ wọ́n ní tí Imam Bukhari rahimahullahu ta'ala bó bá dé ní kéwú báyìí báwọn akẹgbẹ́ rẹ̀ bá ń kọ̀ nǹkan Imam Bukhari kò ní kọ̀ nǹkan kan. tòun ti bẹ́ẹ̀ tó bá tún dijọ́ kejì kọ́dà bí àáfà rẹ̀ bá ń ka hadithu yóò sì máa kọ̀ lẹ́tì àáfà rẹ̀. a ní ẹ lọ wo báyìí ẹ wo báyìí ẹ lè bó ti rí nu lọ wo wò àwa rí pé bí Imam Bukhari ó ti sọ lórí ó ti ń sọ pé Imam Bukhari ọlọ́run bá bú ńlá káyì tá a máa fi hàn kan alimami Bukhari rahimahullahu ta'ala nígbà tó dé Baghdad Baghdad tá à ń sọ yìí lásìkò náà ìlú mani yàtọ̀ sí èyí tá a gbọ́kọ lérí bí ẹran hárahára nílùú yìí bẹ́ẹ̀ bá ti dé lọ́rin ìlú mani ẹ̀ ń tan ayé ni ẹ má jẹ́ tan ara jẹ jama Baghdad. lásìkò tí Imam Bukhari wà ń bẹ̀ yìí ìlú tẹ́ bá ń wá bíi tí ìmọ̀ parí sí ìmọ̀ hadithi náà Baghdad ni ìgbà tí Imam Bukhari wá dé Baghdad bọ́lọ̀ ń ṣe bùn lọ́pọlọ tó ìró rẹ̀ wá káàkiri gbogbo àwọn àfáà ní ìlú ni ẹ gbọ́ wọ́n ló ń wọ́n ló ní ìmọ̀ ló àwọn ẹni tá a sì ní pé a fẹ́ mọ ọmọ náà bóyá lóòótọ́ tí wọ́n tẹ̀ ń sọ pa rẹ̀ ká dé síwájú àwọn èèyàn wọ́n wá páyé jọ. àwọn àfà tó jẹ́ tí àdàfà ni wọ́n nínú ìmọ̀ hadith lásìkò náà wọ́n wá mú èèyàn mẹ́wàá nínú wọn. èèyàn mẹ́wàá wọ́n wá fún ẹnì kọ̀ọ̀kan ní hadith mẹ́wàá mẹ́wàá ìdáwò tó bẹ́ẹ̀ ṣe fún mọ́ Bukhari nínú wọ́n ti plan láàrin ara wọn so ìbẹ́rẹ̀ ta fẹ́ ṣe fún Bukhari eléyìí o láàrin àwọn èèyàn pàtó mọ̀ pé ìjẹ́ àfà nílò tó bá sí ròyìn ẹ̀ àti kèsì àfà àwọn ìbéèrè tó fẹ́ béèrè yìí àwọn gọ́ọ̀mọ̀ tó máa dájú ẹ̀kọ́ àwọn níkọ̀ọ̀kan àwọn àwọn olóṣèlú díẹ̀ bẹ́ẹ̀ bá mọ tó pè ní hadith dáadáa ẹnìkan ó mú hadith mẹ́wàá eléyìí náà mú hadith mẹ́wàá wọ́n wá ní kọ̀ọ̀kan nù yín àdìsí mẹ́wàá yìí wọ́n bèèrè lọ́wọ́ mọ́ Bukhari eléyìí ó bèèrè tiẹ̀ títí tí ó fi dérí ẹlẹ́ẹ̀kẹwàá nígbà wàá ṣe ni pé tẹ́ bá ń pẹ́ tẹ́ bá ń wo àdìsí wọ́n lè ní anlágbájá anlágbájá anlágbájá lágbájá ó gba àdìsí yìí látọ̀lọ́ lágbájá eléyìí náà gbà lọ́dọ̀ eléyìí eléyìí náà gbà lọ́dọ̀ tọ̀hún eléyìí náà gbà wọ́n lè ka bíi mẹ́rin àbí márùn-ún bẹ́ẹ̀ ìfẹ́ pè ní ìsìnàdùnú wọ́n máa ń sọ pé sọ́ọ́rí ìkan nínú mẹ́wàá tí wọ́n fẹ́ kà ẹni tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá tí ó pa tiẹ̀ lọ mú ìṣúná di tiẹ̀ lọ gbé e fún gbé wá bí tiẹ̀ kò sí jama wọ́n wá dá arúgbó láàrin ara wọn wọ́n wá gbé síwájú mọ́ Bukhari alákọ̀ọ́kọ́ àdìsí ti alákọ̀ọ́kọ́ rí ó lè mi mọ́ àdìsí yìí ó tún ká kéjì díẹ̀ ó ní ìmọ̀ hadithu náà ó wá ká díẹ̀ ó mẹ́wàá ẹnì kéjì ká àwọn mẹ́wàá wá ka àdìsí wa bẹ́ẹ̀ èsì tí mọ̀ ń bùkọ́ ní pẹ̀lú pé ìmọ̀ àdìsí yìí ó sọ pé kẹsẹ̀ kí ni yìí kìí ṣe àdìsí nítorí pé àwọn èsì tá a máa fi mọ̀ pé àdìsí yìí àdìsí ni àwọn èsì náà rí ló máa fi mọ̀ eléyìí tá à ń sọ yìí àwọn tí ó ń sọ pàmò bùkọ́ rí wọn ò mọ kẹ́kẹ́ ló pa tá à sọ yìí o ìmọ̀kánni tí ẹni tó lè mọ iye ẹni tó bá ń rìn díẹ̀ ló kọ àdìsí ni ó kẹ ìgbà tí wọ́n sọ tán ìmọ̀bù wa ní àmọ́ èmi lọ o sọ ìwọ yìí àdìsọ kàlẹ́ ẹ̀kan lákọ̀ọ́kọ́ ni ẹni tó kà ní ti last ni àti tó kà gbẹ̀yìn bá a bá gbé ìdílẹ́dù tiẹ̀ àti inú inú ìtọ́ náà bíbọ̀ ya yín bàbá bí wáyé pápọ̀ àdìsí alákọ̀ọ́kọ́ tiẹ̀ àdìsí nu ẹ wá tó bẹ́ẹ̀ gbogbo àdìsí ọgọ́rùn wa rí tò.

abiyọlọ́wọ́n bá bá lékè ọlá mọ́sà sí àlékún dáadáa sífẹ́ ní kọ̀ọ̀kan wa o. irú àwọn ọmọ báyìí ọ̀sà yọ ọ́nù ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ bá mọ bẹ́ẹ̀ bá ní adùn ẹ̀kọ́ la yóò mọ irú àti irú àwọn àfáà yìí. Imam kèé sí àfáà jẹgbẹjẹgbọn. kódà Imam Bukhari rahimahullahu ta'ala. ìgbà sẹ̀mí sẹ́ẹ̀rí pé yóò bá máa kọ̀wé kan wọ́n ní olójú kan ẹ nílùú kí ni wọ́n pẹ́rẹ́ jama ọba ni òun máa jẹ bí yóò tún kankan náà mà bó bá wà ń lo olóòdó bá ti wà yìí àwọn táwọn èébéèrè pé ti ń ìyanu kó máa a máa bẹ́ẹ̀ bá tẹ̀ nínú àwùjọ yìí máa ń pẹ́ nímọ̀ àwọn èèyàn òkúta èso nímọ̀ lóòótọ́ olódo ni irú àwọn Habibu Markaz wọn ò lè máa sọ ọmọ rárá káwọn lè jáde wọn ò lè máa sọ láíláí ẹ̀kọ́ kan ìsinmi ń dálẹ́ tẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn àfà àwọn àfà ńláńlá tí ń bẹ ní àgbáyé ẹ̀ lè ṣèṣì rí láíláí wọ́n yẹ lápá Habibu mi àmọ́ ìlú tí ìmáàmù Bukhari rahimahullahu ta'ala táwọn ti sẹ̀mí ìlú tí àwọn àgbà àwọn àfa ńláńlá lágbàáyé tó fi dòní tó fi di ọ̀la táyọ̀ fi parẹ́ àfa ni wọn ibẹ̀ ni ìmáàmù Bukhari ti sẹ̀mí ibi tí ma ti gé ma ibi tí ma ti ma gé ìmá mi ibi àmọ́ bọ́ ti sẹ̀mí kèé sàárín àwọn olódo bíi ti wáyà yín ẹni tí o mọ kankan ẹni tó yẹ kébi tí mo ń bari bá ti ń sọ̀rọ̀ kò lè kó bàtà ìmọ̀ buhari débẹ̀ kó tó débẹ̀ wá sí ìyàyín tí ìyàyín ti mọ́ra bá kó sì ní o dúró padà ọ̀lẹ́ débi tá à ń lọ yìí àwọn là ń pè mí mọ ìyàyín tẹ́bá ní káwọn eléyìí ka hadith ẹ̀yọ̀ kan fi láìla àbí àbí mọ́ríkà jò lè ka hadith ẹ̀yọ̀ kan hadith ẹ̀yọ̀ kan oṣù kò tó bẹ́ẹ̀ kó wá ń báyìí kọ́ra ó bá ha lónìí kó tó dá ọ àní tó bá ha báyìí kó tó di ìrọ̀lẹ́ ló ti gbàgbé kó wá ka àdíṣe ọ̀kan pé alágbájá alágbá kó wá ka ẹ̀sìn náà dùn ní àdíṣe ọ̀kan péré kò má. àwọn ń sọ ẹni tó yẹ pé àwọn àáfà tá a bá bẹ̀rẹ̀ sí ta bá àwọn àáfà tí ìmáàmù yìí tó bá tẹ̀ mí àáfà ni wọn. àwùjọ tí mọ̀ bùkọ́ tó gbé nìyí o àwùjọ tó mọ ìmọ̀ tí wọ́n sì máa ń bu ọlá fún ìmọ̀ àwùjọ tó mọ oní mímọ̀ tí wọ́n sì mọ iye oní mímọ̀ tí wọ́n sì máa ń bu ọlá fún mímọ̀ àsìkò yìí ni wọ́n Buhari tẹ̀lé. Al-Imam Bukhari ta'ala lásìkò rẹ̀ gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ láyé jọ náà wọ́n gbà fún kọ́dà àwọn tí wọ́n kàn kéwú ọ̀gbọ́tẹ́ yóò sàrẹ́ tó kàn kéwù ẹ máa bẹ ẹ wà bẹ ká ní táwọn àwọn làáfà ìmọ̀ bùkọ́rí gan. aláwọ̀ tí wọ́n kọ́ ìmọ̀ bùkọ́rí tí wọ́n kàn kéwù àwọn tó ń gbà bí àfáà ni nínú àwọn tó kọ́ ìmọ̀ bùkọ́rí kéwù àlì ìmáàmù Ahmad rahimahu llahu ta'ala ìmáàmù ẹlẹ́ẹ̀kẹrin bàbá ń ka ìmáàmù mẹ́bẹ̀rẹ̀ ìmáàmù mẹ́rin alimami abu hanifa ìmáàmù àkọ́kọ́ nù alimam malik ẹlẹ́ẹ̀kejì nu alimamu shafi'i imamu shafi'i ẹlẹ́ẹ̀kẹrin alimamu ahmed nínú àwọn àfọ àtẹnumọ́sí àbí ni. Ṣé ẹgbẹ́ yóò gbọ́? Mo sọ lẹ́ẹ̀kẹ́ pé aláwọn tí wọ́n jẹ́rìí sí ìmọ̀ mọ́bùkọ́rí. Lánàá àwọn èèyàn mọ̀ wọ́n láàfà, wọ́n sì mọ̀ wọ́n ní ẹlẹ́sìn. Lónìí bẹ́ẹ̀ táyé parẹ́, ṣé àbí Amadu lè láyé? àwọn tí wọ́n ròyìn Buhari nù táwa làwọn yìí àwọn yìí ni wọ́n náà náà sọ ìjọba ẹ tẹkùtẹlẹ wọn ní kùtù bá máa ń níyì èkútẹ́sẹ́ ń bá máa ń níyì àbí àwọn àbíbù yóò kankan ní èkúté àwọn àwọn àwọn ìmáàmù àwọn iyì tí èkúté wọn máa ní àwọn ní òní. alimam ahmed ta'ala kí lóun sọ àmọ́ ó ń òun ètí ìlú buhari yìí o kódà ìlú kọsùrán ìlú kọrìsán wọn ètí ìfi irú ìmọ̀ buhari wọn ètí fọkalẹ̀ bẹ́ẹ̀ náà nú àwọn àfa ẹ máa bọ́ àfa ibn Khuzaimah bẹ́ẹ̀ bá máa ń ka àdísì wọn ni rawahu ibn Khuzaimah wa sa'ahu ibn Khuzaimah ẹ̀yẹ gbọ́ àti àtọ́ ìbàdí ka àdísì. àwọn eléyìí àwọn àbá aládìsí làwọn eléyìí náà nígbà náà fi ń kí ló náà sọ òun náà sọ pa mọ́ bùkọ́rí nígbà tó rí iṣẹ́ rẹ̀ ó ní ẹmọ́jà tọ́ra wa jẹ́ o ní abẹ́ sọ́mọ̀ yìí ní o kò sí nípa àkíkì anẹ́bùwa muhammad sallallahu alaihi wa sallam òun ò tí ìrẹ́ sọ̀rọ̀ lábẹ́ sọ́mọ̀ yìí o tó pè mọ́ bùkọ́rí. tẹlẹmọ́tà ń sọ yìí ẹ̀kọ́ ló mọ àwọn àwọn onísọ̀rọ̀. ìgbà tí pòfẹ́sọ̀ lórí fíìdì kan pòfẹ́sọ̀ ti di ọtọ́rìtì pòfẹ́sọ̀ lórí fíìdì kan kó mo wá sọ fẹ́nì kan ẹni tó jọ́ ọmọ kéwu rẹ̀ nínú fíìdì yìí kó lábẹ́ sọ́mọ̀ yìí include òun kẹ fúnra òun òun ò tí ìrẹ́ sọ̀rọ̀ ẹni tó ní ìmọ̀ nípa àmọ́ hadith níta sọ fún ọrùn bá abahuwa alimam Bukhari ẹni tí ó mà kó dáa mà mẹ́rin labẹ́ ká ní oyin adígbèlé bí wọn fẹ́ mú nǹkan náà lẹ́nu tá a sọ yìí yóò mẹ́ta là ń pè ní alimam Bukhari ẹ wá wo ẹni tí ń sọ tí ń wẹnu wátawàta tí Imam ẹ kọ́ lọ wo ìmọ̀ àní àwùjọ yóò mọ ń jẹ́ ìmọ̀ èmi ò lọ jámíà o tí ẹ bá yẹ pé àwùjọ tó dàrú kí ẹ máa fi ṣe fáàrí èmi ọ̀rọ̀ yẹn fẹ́ sí o kéwù tèmi ò débẹ̀ wọn èmi ò kájú secondary school lọ. imagine ọmọ secondary school kó máa bọ́ pé professor kí ló mà ṣèbí ìwé ọ̀hán ni lọ́wọ́ bí ẹ bá ní doctorate ó ti di ọ̀tọ̀ ìdúró lórí fídíò ni. lọ́sàbọ̀ máa rí kù. pẹ́ẹ́pẹ́ àwọn gbogbo àwọn tíṣà bẹ̀. secondary school ló wà ń bẹ wọ́n kọ̀ mọ̀ síbẹ̀ ẹ ti ń wò mí àti headmaster àti best teacher gbogbo wọn ò ní secondary school lọ ọ̀pọ̀ mọ̀ ẹ síbẹ̀ nítorí wọn amẹ́ríkà a tó ń pè ní tí láwùjọ bàbá wà láwùjọ ẹnì kan báyìí abiola ọba ọba lókè ọlá mọ́tàbá ká ìmọ̀ bùkọ́rí. gbogbo àwọn àfà lágbàáyé látàná látàsìkò ìdánsọ o láti bí ọgọ́rùn-ún méjì ọdún tánàbí ti fàyè lẹ̀ tó fi dòní wọ́n ní tíra tó lálàáfíà jù tíra bùkọ́rí ni. lẹ́yìn alukuhani kẹrin kí Imam Bukhari tó dé àsọ̀rọ̀ kutub bàbá alukur'an alimu'atta kí Imam Bukhari tó di àfà kọ́nà tó máa kọ hadithi lẹ́yìn alukur'an kẹrí kíra táwọn mùsùlùmí ń lò kíra tí gbogbo àwọn àfà àgbáyé ń gbà náà tẹ́lá fẹ́ kíra ìlú lálá àfíà jù lẹ́yìn alukur'an kẹrí sẹ́yìn mùsùlùmí máa lò mú àtọ́ni òun ló fi jẹ́ wẹ́n tó jẹ́ ọba àgbà náà òun sọ fún imam malik rahimahullahu ta'ala ó ní tíra rẹ̀ yìí àwọn akẹyọ pọ̀ àwọn afíríkà àti gbogbo olú islam pé wọn ò gbọ́ ọ ló tíra àdìsí nìmọ̀ àfi tí nìkan. mo á tọ̀ nù àwọn àfa yìí àwọn etí àwọn àfa àti wáyé kí yìí sọ lẹ́yìn rẹ̀ ni Bukhari wá dé gbogbo àwọn àbá àtọ́jú wọn ń sẹ̀ nígbà náà wọ́n ní a ti mú àtàlà rí là ń pariwo Bukhari yo kò kéré wà pé Bukhari ti sọ fún ọ yìí o nǹkan bíi two hundred years two hundred something before billion hundred táwọn ìfàyè lẹ̀ làwọn ń sọ fún ọ yìí bá tó fi dò ní ẹnìkan sọ wẹ́ẹ̀rí ẹnìkan ò sì ní sán àtẹ̀síwá pé eléré ìmọ̀ kan tí lójú ti rárá ìwọ tó ọjọ́ pé secondary school ẹbí wọ́n yẹjú àwọn ń sọ fún ẹni pé iná tí wọ́n gẹ́ ó ju professor lọ professor tó lọ́lẹ́ tí wọ́n lẹ́ tí wọ́n lẹ́ professor tán yóò máa kọ díẹ̀ ó lè kọ ọ̀rọ̀ àlùwọ̀lá lásán nínú bukọ́rí ní èdè professor tiẹ̀. ata sheikh adam rahimahullahu ta'ala kò sí ó ní gbogbo ẹni tó fẹ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ tó fẹ́ máa ṣe wá àti bá àwọn èèyàn àwọn tí àtúgbọ̀rọ̀ máa lòrẹ́ o alákọ̀ọ́kọ́ alukuhani kẹrin ṣé kí adé àmọ́ ni ẹlẹ́ẹ̀kejì sọ ìbùkọ́rí ni alẹ́ rẹ̀ tí ó sọ orí àbídìdì rìn bí wọ́n bá tẹ̀ wá sọ irú àbíbù ní wàá sọ yìí mẹ́ni hù wà ibi ni mẹ́n. وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله أدعوكف الله أبا عليكم في الله orí àjẹjẹ fún ọlọ́run fún ọba àníbọ̀ Muhammad níbi kútùbà alákọ̀ọ́kọ́ àtàlàyé fúnra wa tani alimami Bukhari kí ni ipò rẹ̀ àti táwọn afa tí wọ́n gbé fún tọ́lọ́ba afẹ́ mọ́ Bukhari àti gbogbo àwọn àpá tí wọ́n ń dá gbogbo sínú ànábi sallallahu alaihi wasallam. èyí táwa ń sọ yìí ká gbọ́ yé dáadáa èyí tá à ń sọ yìí sẹ́ ká gbọ́ yé dáadáa èyí yìí dìfẹ́ ń anil Islam àáfin protect Islam ni ìdáàbòbò islam kò ní táwọn ṣe yìí o kò sì gbọ́ yé kọ́dà àkótóbà tí wọ́n ṣe Fatima lónìí wọ́n kàn wá bú àbí ìbù ni ẹnìkan òbújó yíyọ́ o à ń ṣàlàyé fún ọ ni kọ́ wọn bá kó sínú oko àánú tí ó fẹ́ kó sí báyìí ó ti dá tẹ̀lé tọ́lọ́mọdé ó jáná tọ́lọ́wọ́n ikú padà. àbí ìbù mọ́ríkà wá àti tó bẹ̀rẹ̀ sí ní tẹlẹ́dẹ́dọ́ta yìí nípa tàkìsíyàtò Imam Bukhari àti nípa àwọn hadithi Bukhari àti ìfẹ́nu ẹ̀tẹ́ ẹnu àbùkù kan àwọn àfáàlá ẹni tó jẹ́ àfáàlá di ti àgbà láyé ànábì wa Muhammad Abu Hurairah bí ìbá fẹ́ da ìsìláàmù rú wọ́n fẹ́ kó sínú ṣíà bí wọ́n ti máa ń bẹ̀rẹ̀ lò. ìtẹ́bíhù ẹ pati yín o ẹ já ronú o wàlúwà làhàbì. ọlọ́run ò tí ẹsẹ̀ ibi tí àbíkú gbẹ́sẹ̀ léyìí ọlọ́run tí lóòjó jáná tọ́lọ́run fi gbé padà. ìyẹ́ ṣíà ìyẹ́ rẹ ti ń tẹ́ nílẹ̀ haúsá ìyẹ́ ṣíà ṣe ọ̀tẹ̀mọ́ tẹ́mọ́ tẹ́pẹ́ ṣíà ìkọ́mọ̀ ń ṣíọ̀ ọmọ tẹ́pẹ́ ṣíà subhanallah subhanallah ó yẹ kọ́ ọmọ tẹ́pẹ́ bẹ́ẹ̀ jọmọ́ àwọn ṣíà òun làwọn bújá sí pé wọ́n takò alukurani táwọn ń lò yìí wọ́n ti takò àdìsí àdìsí Muhammad tó gbé wọn takò àmọ́ tá a fẹ́ takò wọ́n padà takò alukurani kẹrí wọ́n sì pa gbogbo àdìsí àmọ́ tá a fẹ́ takò eré ibi tó ti máa ń bẹ̀rẹ̀ àwọn táwọn èèyàn mọ̀ ní àgbà àgbàfà aládìsí láyé òun làwọn ṣí àbọ̀mọ́ àfẹ́kàn wàhálà rọ́ọ̀sì Abu Hurairah ó ní àìdá tí àwọn ṣíà máa ń sọ fún àbúrà wọ́n kọ́ lálà sí àbúrà fún ọ nítorí pé mo gba àdìsí wájú àdìsí àlẹ́ ìwájú náà sọ́ọ́bà àbúrẹ́rà ni òun làwọn tí àdúrà lálà ṣe mọ́ lọ́ọ̀yì ẹnu ojú ojú ọ̀nà làdúdú rìn ó tà ń sọnu ìdáàbòbò ìsáàmù ni ó lẹ́yìn ilé wa kó bẹ́ẹ̀ wọ́n á bọ́ sínú pàṣínàdì mọ́mù bùkọ́rí gẹ́gẹ́ tọ́lá lálàṣẹ mọ́mù bùkọ́rí tó yẹn jẹ́ lálàṣẹ fún yín wọ́n àmà lálàṣẹ àwọn àdìsí ti lẹ́nu bùkọ́rí tọ́tọ́ àmà mọ́ lọ́kọ̀ọ̀kan ìrìn tábì bu orin dáhùn sọnù àwọn ọ̀rọ̀ sì pọ̀ lórí àbí ìbùkún pọ̀ pé ó ní àṣepọ̀ pẹ̀lú àwọn ṣíà ẹja ronú o àwọn tá ń gbọ́ àti ẹja mọ́tà ẹ bá ti fọmọ sí lé kéwú ẹ máa ru lé kéwú fọmọ sí o mẹ́ríkà ti tẹ́lẹ̀ léwu rí ẹ báyìí. bọ́n ọba jáde kó yà yín béèrè pé àwọn ọlọ́pàá ní ṣíà kan wo wàhálà tí wọ́n ń fojú wọn rí ní Zaria àmọ́ ìyá wọn ti ìyá wọn ti kéńbẹ̀ òun ní pátápátá wọ́n wá ń gbìyànjú àti tó mú yà yín. a máa kànkan láwùjọ táwa kó sí àwùjọ lódò tá à ń rò pa mọ̀ àgbákò sí ni pé ẹni tí ó mọ̀ tí ó mọ̀ pé wọn ò mọ̀ tí èso ọmọ kò ní mà. abiola ọba ọba alekiola gbogbo bí sábà ti ń dáàbò bo ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam láyé mọ́sàbà dáàbò bo wọn níbi aburú àwọn èèyàn bàbá dáàbò wọn ọlọ́jẹ́ kan lọ la ilaha illallah wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi